ما ذلك الإثم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولاه فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أعانكم الله الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أجلله وأعظمه وأكبره واؤلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته Ọpẹ́ ni fún ọmọdé ìdàtò sí wáyé Mùsùlùmí. Alhamdulillah. A ń tọrọ àlèfín ìkírà ti gẹ̀rẹ̀ fún Nàbí sallallahu alaihi wasallam. Ẹni ọba dẹ́dàrán láti bá máa jẹ́kẹ̀ fún ògbáyé. Aláwọ̀ bá ní sàlìfún kí ànàbí wa, bá ní sàlìfún láre, àti àwọn ará ilé ànàbí wa. Àwọn gbà lódodo, ó kí ànàbí, ó kí àwọn ilẹ̀ tí wọ́n bá ti Ìsìlámù, ó kí àwọn sọ̀hábà rẹ̀ dákùn. Tó bá kí wọn tán pẹ̀lú ànàbí jọ nínú àtọwọ́kẹ̀ pẹ̀lú ànìyàn ìyàwó bàbá àti ìyá wa nínú àtọwọ́kẹ̀ pẹ̀lú ànìyàn lójú wọ́n wà àwọn àfá wa àmà kí wa nínú àtọwọ́kẹ̀ pẹ̀lú ànìyàn lójú wọ́n àwọn aya wa àwọn ọmọ wa nínú àtọwọ́kẹ̀ pẹ̀lú ànìyàn lójú wọ́n wà àwọn wa àwọn ọ̀rẹ́ wa nínú àtọwọ́kẹ̀ gbogbo ọba ma gbogbo ìgbà tí ń bá ti ń wẹ̀ẹ́dẹ mọ máa bá lù ní tútù tó bá dọ̀la mẹ́jọ o wọ́n máa ti ń rùkú wọlé wọ́n ti ń rùkú bóde mẹ́jọ ọ̀sẹ̀ rẹ̀ láíláí wọ́n ládàá ní rẹ̀ oúnjẹ inú bẹ́ẹ̀nù mo tún jẹ́ mo tún jẹ́ débì bọ́bá àríbà náà àjẹ́ wípé kó tó dáa sí náà inú gbèsè táwà lè sátán gbèsè àdúrà náà ni tó wọ́n mi bá pọ̀ bá ti bàkájì náà gbogbo wọn bàbá tí mọ̀ owó kápẹ́ ogun nílẹ̀ tó pọ̀ tó tóru gbogbo ilẹ̀ Àbújá gbogbo ẹni wọ́n wà pé ẹjẹ́ jẹ̀mọ́ ilẹ̀ ẹ̀dẹ àsìkò oríire náà àwọn náà láti ń jẹ́ kápítà tàbí náà o ẹ̀dẹ náà láti ń jẹ́ kápítà níbo lóṣogbo sọ́rọ̀ ọkùnrin ọ̀bẹ̀rù ni Òṣogbo tó jẹ́ kápítà lónìí kí láti ń jẹ́ kápítà ẹ̀dẹ́ lásọ ọmọ tó fi di kápítà ọlọ́njọ́ ilé ìmàlélàwàí ẹ ń bá pè nílé ilé ni ẹ ń bá ní èsèré olówó ọmọ ilé ni tọ́lọ́ ń bá ti sọ̀rọ̀ ẹ̀lójú méjèèjì báwọn ó ti gba sùúrù ajẹ́sí ọpẹ́ ní fùkà máa dú gbogbo ọtí àti sìn ọ lọ nínú ilé inú bàbá bà bá ní gbàgbọ́ wọn o ọlọ́njọ́ o ọlọ́ndàkùn bá ní gbàgbọ́ wọn o ìwọ ló mọ iye wọn bí ẹ ṣe pọ̀ tó mọ ń sọ̀rọ̀ kàfẹ́ nìkan lánàá pé àwọn àgbàlagbà ni ẹ máa ń sọ létí mi kì í ṣe pé mi mo lórí bẹ́ẹ̀ mo wá ní à béèyàn bá ṣe ń pẹ́ sí láyé ni yóò ṣe máa mà páà tó ti kú ti pọ̀

kí ó ṣe ìsìláàmù ìpàdé rẹ̀ bá ní gbàlọ́wọ́ wọn ẹ̀yìn àwọn àwọn wá ní tí ọba bá kú bàbá ní ìpò ọ̀rọ̀ láti bàbá ìmáàmù lẹ́nì fún gbogbo ẹ̀dẹ́ àti gbogbo líìgì tọ́jọ́ wípé wọ́n dúró tí wọ́n lórí igi tó ìdá ìgbóòsè ọba dẹ́dà mẹ́jọ ọ̀rẹ́ wọn o mẹ́jọ ọ̀rẹ́ ìmáàmù mẹ́jọ ọ̀rẹ́ gbogbo àwọn àfáà tí a ń bẹ pẹ̀lú wọn mo wá fi kí bàbá ìmáàmù kí ọba ọba mọ́kọ́kọ́ fẹ́ kí bàbá ní wọ́n já mi lé ìkánná pé ọ̀rẹ́ o àfáà ni bàbá ọba àfáà bàbá ọba ń tá àbáyìnà àgbàlagbà náà o gbàgbà ìdí yìí o kárí bàbá ọba o ọlọ́run tó sí mọ́ta mọ́ bá ní tó bẹ́ mọ́jọ ọ̀rẹ́ ọba wa o yíò wọ́n tọ́sórí islamu wọ́n rà ní kẹsẹ̀rẹ̀ gbogbo wa náà di atọ́sórí ìyọ̀nà rẹ̀ mọ́jì àtọ́sórí ìbínú rẹ̀ mọ́ wá ń kí ọba bàbá wa ní ìkàlẹ̀ tọ́jọ́ wípé ẹni tí mo ti rí lọ́pọ̀lọpọ̀ ọgbà ń bẹ́nu wọn ẹni tọ́jọ́ pọ̀ ní mọ̀ ọ̀sẹ̀ rí wọn ń bẹ́nu wọn náà ẹ eh, ọlọ́njọ́ nínú àánú rẹ̀ tó ga oníkọ́ ọ̀dàyàn lágbà torí kì í ṣe tó ṣe fagídí ṣe àfi tí ayé ọba máa sá tó bá di ọ̀la tí wọ́n bá ń ba ní first stage pépà nàìjíríà pé ọmọ ti di olówó àṣìwọ̀lówó lánàá ó lè ṣẹlẹ̀ fẹ́ ìkòlẹ́jà òun yẹn lẹ́nu ọmọ ti di president nàìjíríà ṣùgbọ́n nírú ọjọ́ orí mi kí n wá wá bí ìpadà lọ́la kí n ti dàbí bàbá àwọn èèyàn ma wá bá ń lọ àlùkìámọ́ àpò ààrẹ ni máa fàyọ̀ ọlọ́run wá sí àwọn bàbá wa kù ní àgbà tó jẹ́ wípé àánú lọ́lọ́run fi máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn ọlọ́run jọ jẹ́ àrí yín pẹ́ o rírí yín pẹ́ o ní ọmọ tilẹ̀kùn sísìsì fáwà a ní máa ṣìṣe torí ń tẹ́ ẹ sọ fún àní wípé àgbè wà lọ́jà ẹ̀mí làwà ti gbọ́ ọlọ́run jọ mọ́jòrí a mọ̀ wá pé àwọn tó ti dàlágbáyì tí ànínábì ń sọ fún tí ọba dẹ́gà fi máa sọ́yìn àdọ́rẹ́ rẹ̀ ìkìrọ́ọ́mà iná mi ìdìláàrí láì kíọ́ǹgẹ̀ ìkìrọ́ọ́mà bí ṣe ibáti alìmúslimi nínú tí èèyàn fi máa mọ̀ pẹ̀lú ẹni ọlọ́ni onìkọ́jẹ́ pé àwọn àgbàlagbà máa fún lójú ọlọ́njọ́ àwọn àgbàlagbà tí wọ́n máa fún alójú o mọ́jì àṣìṣe látara wọn mọ́jì àdọ́ta wọn lọ́nà látara wọn lẹ́yìn náà mo wá kí àwọn tí wọ́n tó kó ìmí tí ìsìgbọ̀rọ̀ máa kí wọn ní ẹ̀dẹ́ kí o yí gbé káàkì dr lukman idris fún ní inú ọmọ kí wọn lè mìíràn àbọ̀ ìmọ̀nì ṣáájú mi délé ṣùgbọ́n padà kọ́ mi ọkùnrin tó gbé báìkì lẹ́ lọ́wọ́ Abu Mutmainna àwọn ti kọ mi tí ọlọ́njẹ́mi ní òkè ọdọ̀ lábọ́wá jẹ́kùn tó wípé kíkí ó wọn náà ara ẹ̀bùn lákàtún nínú àwọn ẹ̀bùn wọ́n bàbá wa àgbà pàwọ́ta tí ń bàbá wa kí n tó dá wọn mẹ́ńṣàn ó sì méjì ọba dẹ́dà di arígbàbà pẹ́ òun àánú ọlọ́run ló fi sẹ́yìn kù tẹ́ ẹ̀ ti di alága lílé nì àjí ẹ lábọ̀ orí jí a máa tọrọ kú fún yín méjì ẹ máa tọrọ ìfúnra yín tọ́bá yíwọ́ fábàlagbà wọ́n máa pẹ́yìn ọmọ àní ẹjẹ́ máa lọ bàbá tó ṣe síta ẹbí tí rí àwọn èèyàn a bàbá fún ọmọ lọ ẹ máa bá bàbá yìí ara ní bàbá yìí ọlọ́run fún tí wọ́n tún mẹ́rọ̀ ọ̀tún mi àwọn náà tún ní náírà bàbá ìmáàmù àgbà fún gbogbo ẹ̀dẹ̀ lẹ́nì ọba dẹ́dà olófin sáyè kọjọ́ nígbàgbà lìkíámà kọ́ mẹ́jì ẹrojọ́ kẹkẹtẹ́ ìmọ̀ làbìsánà ah. ẹ wà jẹ́ láti ṣe fèrèsẹ́ ẹ̀yà náàbì lẹ́mà fún àlọ́bá yìí ọlọ́wọ́ jọ yóò tako ah. ẹ wà ní tí ìkàbí lọ bó yọ báyìí ah. ẹ tún in tí wọ́n fún mi pé kí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ mo ṣe ìtìrọ́fù بكل اعتراف ويقول أنا دون هذا الموضوع الإسلام والتقاليد الجاهلية Islam wàtàgbélò gẹ̀gẹ̀ àti àwọn dáhùn wírí torí tẹ̀kùlé ìdù yàtọ̀ sí rúrúfú ó yàtọ̀ sí àádà àádà yà mẹ́tọ̀ sí rúfù ọ́rẹ̀sẹ̀kìlì tí ń bẹ láàrin wọn bá ń lọ́ọ̀kan tí wọ́n bá súnmọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń wọn ìsìláàmù wa àti àwọn iṣẹ́ àbí ọ̀rọ̀ sọ́bẹ̀sìn mu àbí ọ̀bẹ̀sìn mu annabi sallallahu alaihi wasallam fún ọba nínú al-Qur'an lọ́la mọ́nà wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin tí a bá bẹ̀rẹ̀ sí kí ó tààfi rán ọ̀sáyé in tààfi rán ọ̀sáyé kò lè jẹ́kẹ̀ fún gbogbo ayé alàmì lọ́lọ́wọ́ bá wí nígbà tí ọba dẹ́dọ̀ ọmọ wá sí èmà yẹn hàn lọ́gbàfálám gbogbo tọ́lọ̀ ń dásáyé ìkẹ̀lọ́jẹ́ fún gbogbo wọn in lọ́fà rí àdíṣẹ́ yọ kàbáyé pé ànàbí ìjókòó lórí ìjókòó kan jọ kan ìwọ̀n mara. le ọmọra lè anna sáwọ́bà alàmúmìnira àwọn torí àṣọ́tánà bí ọwọ́ ọ̀rọ̀ náà ayé kànáà nínú ayé báyìí aye ọ̀bá ní jẹ́ǹjẹ ẹwà gbóúnjẹ ni ó kò gbóúnjẹ rí gbogbo nǹkan o ṣe ń tọ́ wọ́n á jẹ́kẹ́ fáwọn nǹkan tí wọ́n lẹ́ tí wọ́n ni a ó lè ní àwọn ọmọ ní alìsìlámù àjọmà tẹ̀kùlìdù jẹ́mù ẹ̀tàkọ̀lì tẹ̀kùlìdù alábọ́mọ́ àrọ́fà rẹ̀ wípé ìbárò tún a ń kọ̀ búúlì sí ìlẹ̀gbẹ̀rì kọ́wúlì lẹ̀gbẹ̀rì nílà ṣòjàkí wọ́dẹ̀ ní ilé ojú kanáà nítorí pé ádùrù tẹ̀kìrí wọ́n mú láti bí wádù ṣe fìlòrónókì wọ́n lè ha tọ́tù bí i tí wọ́n bá tókù bọ̀ nǹkan lọ́rùn tí wọ́n ń wọ́ ọ̀nà wọ́n ni wọ́n ń pọ̀ ládàá máa tẹ̀lé nǹkan kankan láì rẹ̀ kan àwọn àwọn ti dégúnnú tí mo wá ti pé dégúnnú tó sáàmà mọ́ ní tí ìfúnmẹ̀ àwọn èèyàn wí àwọn èèyàn bá dé bí ó kọ kọmọ sọmọ ní mú kí n rú mú ah, gọ́gùlù gbé wá wọ́n lẹ̀ sọ pé àkọ́kọ́ so ogi títí bá àkọ́kọ́ so kí lè rí tẹ́tọ́ bẹ́ jẹ́ mẹ́ gbogbo àwọn nǹkan báyìí onu àdìjà ìlíyà àhán oníọ́wà túnmà ìbítà lọ tí ẹ bá ní haza asrun jahiliyun òun náà ni máa kọbúlà alìkìsìláàmù nípìnlẹ̀. in tó bá ń ṣẹlẹ̀ sáájú tí ìsìláàmù tó dé òun ni àsìkò ìgbà tí ojú dúdú ìsìláàmù tá wá ní ó dé yìí fẹ́tùrọ̀ máa wà láàrin àwọn òjíṣẹ́ síra wọ́n gbà mí òjíṣẹ́ kan lọ kọ́nà tó tó ló fi jẹ́ wípé in tí ń bẹ láàrin tí wọ́n máa ń kà fújà ìníyà tèntọ́sájú Islam òun náà ni nàrúdù fọ̀mùsínà wà ní àtìsánà 150 years àákàbáhùn ó ní àwọn èèyàn ti wà lórí pé wọn ò rí ànàtí kankan tó lè sọ wípé ọ̀tọ̀tọ̀ lọ́wọ́ báyìí o èyí tó kù nú ẹ̀sìn tó ti kọ́kọ́ wárí ẹ̀là àwọn èèyàn ń sin lọ́hùn náà tó bá kú sọ́dọ̀ wọn láwọn àsìkò jáàrí islam islam rí òun lẹ̀sìn àbáláyé kò sí ẹ̀sìn kankan tí ń jẹ́ sí àbáláyé ju àrí islam lọ ẹni tí ó bá tí ìmá o ni ò tí ìmá àbíwẹ̀ ìmá lọ́dọ̀ ti ti wọn àwọn ni ò tí ìmá nítorí pé o ni dínú nàbí yìí láyé adam àbínà jẹ̀mí àà bàbá gbogbo wa tí ń sàrẹ́lì adam islam náà lẹ̀sìn wọn ẹbò òsìfọ̀kọ́dáyé sáájú wọn wọ́n sì fi ń tí ọ̀ma ní ọgọ́rùn-ún ọdún sí náà lórílẹ̀ wọ́n ò fi tọ́jọ mọ́ nǹkan mí ìfẹ́ náà láyé ọjẹ́ ẹ̀sẹ̀ kìí ṣe kúfù gẹ̀rẹ́kọ́ fẹ́ náà ẹ̀sẹ̀ kọtílù kéèyàn páyà tọ́sẹ̀ láàrin ọmọ nàbí adama méjèèjì òun ní kọ́bílà àti ábílà ó kọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yáàtì torí ìtàwọn mímọ̀ sọ̀rọ̀ wípé ẹni ìta tó bá tàbí fẹ́ sọ́rọ̀ Kùránì tó bá ti fi bèèrè hápìsí èèyàn bọ̀rọ̀ sọ́jú bọ́rọ̀ ti sọ̀rọ̀ wá sí lọ àlẹ́yìn nẹ́bà àbìnà àdàmà bèèrè hápì because ọlọ́gbẹ́ sọ fún wa kọ̀ sọ pé máa sọ́tọ̀ ìpẹ̀lú òdodo bí ọ̀ sọ bẹ́ẹ̀ àà ẹ̀rọ rẹ̀ nígbà wà sọ̀rọ̀ àlùkò ayé mi tó bá ti ẹni bèèrè hápì sí kọ̀ lẹ́tọ̀ fẹ́ nìkan kó tó sọ́lọ̀ bá àrùn fúnlá ọ bá àwọn èèyàn rẹ̀ pẹ̀lú àwọn àwà tó le tó bú jẹ́ wọ́n láwọn àwà tó jẹ́ pé ìwà dáadáa ni tọ́pọ̀ ká máa pánlejò lé ká lóòótọ́ ká nínú bẹ́ẹ̀ a ń pẹ nìkan ní àfáà tí mọ̀ ọ̀báà

واعلم بأن الضيف مخبر أهله بمبيت ليلته وإن لم يسأل بمبيت ليلته وإن لم يسأل بمبيت ليلته وإن لم يسأل بمبيت ليلته وإن لم يسأل lọ́wọ́lọ́wọ́ tí ó bá ti pèèyàn lálejò mú mírù áàlì tí bá ti ń pàṣọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ti fi gbẹ́gbẹ́ wọn gbogbo tójú rẹ̀ kẹ́ẹ̀ bó ṣe sùn ibi ẹni ó sùsì bí ẹ ti pàdé ẹ bí ẹ ti sìn nígbàtí lọ gbogbo ẹ̀ ni ó tó tọ̀ bá ti délé wà in lam yus al àwọn èèyàn rẹ̀ ìbá àmọ́sùn sẹ́ríbi mọ́lọ̀ tí èèyàn dáadáa ní ọ́ ah ìmọ̀lẹ́jẹ́ nùlú yọ́ sá máa tó ní ọmọ sọ sọ́rẹ̀ pẹ̀ lálejò hmm. ara ẹ̀rí dáadáa pẹ̀lú wọn fún wá láwọn nǹkan tó pọ̀ náà tẹ́lẹ̀ àtúnṣe nínú ẹ̀ náà ni ìwádìí ìbànáà ká máa sin ọmọ obìnrin láàyè ṣùgbọ́n kéèrè sí gbogbo òdílé o àwọn àdílé kan ní ọmọ ṣe bẹ́ẹ̀ àrẹ́bí ọlọ́mọ fi ṣe kẹfà ọ̀ nígbàdàn a ní ìdílé kan tí wọ́n bá kíyàn lọ tí wọ́n bá kíyàn bọ̀ wọ́n wà pé ọmọ bẹ́ẹ̀dì ẹkú àtàlà lọ wọ́n wá lọ bèèrè pé bẹ́ẹ̀kọ̀ bá pa ń kọ́ wọ́n ní àtàlà lọ odò gbé lọ awárí padà ọ̀kadà lọ pa ògì lówó pa àgbàrá ló gbé lọ kùmọ̀lẹ́ ìnà okùn fún lọ́rùn ànábì wa ní tọ́ bá bọ̀bẹ̀ ni o ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti yọ wá kò ní ọ́fì lánàá kí náà gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lánàá jíjẹ àtàrà lọ gbogbo ètò jíjẹ sí bẹ́ẹ̀ jù lórí hmm. bọ̀bọ̀ ọ̀rùn ọ̀hún tí wọ́n máa jẹ

wọ́n lè fogún ọdún jagun lórí ilé ẹran ló wá èèyàn lẹ́ ń parí wọ́n sọ́bá lọ wọ́n kan ẹn bá ti jẹ́ èèyàn mi ẹbí no ọmọ mẹ́kà ní no ọmọ mẹ́dínà no ọmọ sọ́dún kankan ẹni ibi tí bá ti ń jà àgbọ́dọ̀ bèèrè sí ìṣẹ̀lẹ̀ àwọn ní ọ̀pọ̀ rálẹ̀ a rún láyàtà náà àmúkàrí ìfààlú ṣé èèyàn wọn sáàdì rọ òun ní ọjà kò sí ìka bẹ̀rẹ̀ ọ̀kan náà wọ́n ń pè ní kùrẹ́ì ibùn àní àlìjúrúmi ìgbà tí ń ròyìn ìṣesí onílá ayẹ́sàlù náà àfọ́wọ́n tí náà yà ń dúró لا يسألون أخاهم حين يندبون في النعبات على ما قال برهانا في النعبات على ما قال برهانا في النعبات على ما قال برهانا ترتيب النقلة لا يسألون أخاهم برهانا في النعبات على ما قال Tí ẹ̀rẹ̀ bá ti dé ìyẹn wọn, kí wọ́n lábá dé ìrẹ̀ ànàdámọ̀hùn ẹgbà ní ọ̀rẹ́ èèyàn náà bọ́ gbogbo ìbá ìjẹ̀kó ti fojú èèyàn méjì tí nítorí ẹ̀ pàlú àwọn rẹ̀ tó jẹ́ pé ojú kan ti ẹ̀nà ìdẹ́lẹ̀ fọ́tí ìwé fọ́kèjì àwọn ọmọ ọ̀rọ̀ wọ́n sì máa dágbó bẹ̀rù wọ́n lè fọgbọ́n ọdún jẹjọ wọ́n lè fọgbọ́n ọdún jà wọ́n sàmà jẹ̀lọ ọ̀dọ̀ ti ẹ̀ náà dìbú báyìí gbogbo ta ìnímọ̀ kí wọ́n pé ojú èèyàn dúdú ìjọ tí wọ́n lójú wá dúdú àwọn tí ń ṣe àtọ́ ń ṣe àtọ́ àwọn tí ń rọ ọkọ́ wọn rọ ọkọ́ àwọn tí ń rọ àdá ìmọ̀kẹ́ni ti rọ o àwọn tí wọ́n mọ̀gbàtí ẹ̀dúgbàdú ẹ̀rọ ìgbàtí ẹ̀dúgbàdú òjò bí i láṣẹ ilẹ̀ tọ́bá ní báyìí ààyí padà tó fi lè lọ́ra padà àbá àṣẹ́gbù ìṣúre àkóǹkẹ́ lọ́rọ̀ àjò náà tí ó rẹ̀ bá ìbẹ̀ ní ìgbà náà orí báyìí láwá wà àlóríwájú sọ́gbọ̀n ọ̀rọ̀ tó dára ọlọ́wọ́n fi ń bá ní ìfọ̀ ìfìfọ̀ ìfìfọ̀ ìfìfọ̀ ìfìfọ̀ ọwọ́ agbé ni wípé àwọn tẹ́ǹsẹ̀ ìsìláàmù wá láti wá tún yí ṣe ṣùgbọ́n nínú ìmọ̀tọ́lọ́run fún wa òní fítọ́rọ̀ àdámá àwọn àdámá kan ń bẹ tẹ́sù ọ̀rọ̀ ayé tọwọ́bọ̀ nínú àdámá òní kéèyàn mọ́ lè tọ́bọ̀ rẹ̀ lójú òmódí kọ̀yáwó rẹ̀ kọ́kọ́ òpé ah ẹni kẹ́kẹ́ ní òṣìrí kẹ́kẹ́ ìdèmì tó wá ń lójú méjì rán kíkọ́ ọmọ ẹlú àti àmẹ́dèmì torí pé ààrùn ẹ̀ tí òun ẹ̀rá ń tẹ̀wọ̀n kò sẹ́sẹ̀ èyí ò sí lè kan wo tuntun pé wẹ́ lápẹ́ tó bá tẹ̀lẹ̀ ní àrùn kọ́tẹ̀lẹ̀ ní ìsinmi ìjọ ọmọ àwọn àgbàlagbà ní ilẹ̀kùn tí kú wọ́n lè ní ó sí o ọlọ́njọ́ náà náà nígbà ọba dójú ẹ̀ fún rẹ̀ ní ọ̀pàdà oúnjẹ mára a ní ní fàtàmù wá ti fi àwọn nǹkan ilẹ̀ àwọn bọ̀ lórí ẹ̀ kẹsàn wá máa bọ̀ ó ṣe ọlọ́run papòdà ọjọ́ àgbà ìkọlẹ̀ àyíkọ́ ọ̀tẹ́ gbogbo ayé ti pẹ́kipẹ́ kánà ní òtò ọdẹ láyá kúrú bìládún àwọn báládún bó jẹ́ pé kẹ́lìmà balad lárúbáwá ti ṣe ìmá tààrí báyìí bilad lámàlù tààrí balad bilad kò sí ìlú ọ̀hún tí ò ní ní táàfì yìí àti dágbà ilé náà sí fù jẹ́ ọ̀ nítorí pé ń jọ́nà lọ́n bí ẹ ṣe ń bára wọ́n lò kèé sàtọ̀dọ̀ ọlọ́n tírẹ́tì ìní ẹ ti gbà ìṣèṣánù pọ̀ ilé náà bàlá àfẹ́yìnmú tó ń ṣe yìí àti ó lò fi wá ṣe báyìí èyí tí ó jẹ́ mistake ò dé òun lè sùn àwa káwa múlẹ̀ Yorùbá tọ́ káwa káwa máa pín ìlú kọ̀ọ̀kan láti lẹ̀ àkọ́kọ́ gbogbo ẹni tí sàlàyé ẹsẹ̀ fún wa lásìkò yìí tó bá ti yẹ ní àti tí ojú wọn tó àyàn tí ẹ lè sọ́pọ̀ mọ́ òní ó sì gbọ́dọ̀ jọ ọmọ tí ń wù lágbó olé sí nǹkan ti fọ́nípọ̀ ó gbòkó ọ̀yọ́ jẹ́ pá gbóolé ló tún dàgbà sí agbóolé ó sì dàgbà sí ààrẹ ah, tó mọ̀ orí dájú ni jọ tó wọ́n lẹ́mọ̀ mọ́ èkè wọ́n látòkó níjò lálọ́ wà èkè ọlọ́njọ́ kí ní dájú ẹ̀ láìwású wọ́n ní bàbá àwọn ọmọ lọ wà èkè Níjọ́ làwọn ọ̀rọ̀ sí Làwọn ọ̀lọ́ wà ní kí ọmọ ilé fẹ́ǹsì nú. A ti dárú ọmọ. Àwọn bọ̀. Wọ́n ní ọmọ yìí ṣe sùúrù báyé ṣe rí ikọ̀ pàbó ṣe ń ṣe yìí. Gbogbo àlámù lọ́dàkùndínlẹ̀ àmì tí ó rùn. Ó ní àdádé èmi náà mọ̀ wé mi. Ó ní àwọ̀ fẹ́lẹ́ bonú. Ọlọ́njọ́. Àmànú àtàkì àbúrúlá yóò àṣàbí rẹ́rí o ara rẹ̀ ọ̀balẹ̀ ọlátàbí àwọn ọ̀pọ̀lọpàá ń sọ fún wọ́n ní fara ẹ̀balẹ̀ kò sí bọ́mọ ékè rẹ̀ yóò sì lásọ yóò ní èkìsà bí àgbà bó ṣe rí ọ lásọ tó kò lè lé èkìsà bí àgbà ó ní bàbá ẹni náà lè dá sọ́rọ̀ wọn ní kí lọ́wọ́ ẹ̀sán

ànàwà ń bọ̀ wọ́n wá ní adúró lẹ́yìn ọ̀kan nù méjèèjì àtọ́rọ̀ yọ bá yẹn dú fún ẹmbájọmọ̀ ẹ̀yìn arúgbó ẹ̀yìn ànàlẹ́ èèyàn ti tò torí òní ọfọ́jú òní òdìdí òní kò ní mà òní olóponú kò sí mánà tọ́bẹ̀ ìgbátọ́bẹ̀ sọnù kí láti wà táìrí ànáni o tọ́rọ àná ló bí èní àwọn afẹ́ padà sálọ lótìtọ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí èèmọ̀ yọ ọjọ́ orí rẹ̀ ṣùgbọ́n mo lè fọlọ́ búra tọ́kàn mi sì balẹ̀ mo ti lé lógún ọdún ọlọ́ọ̀lá mo wá tẹ̀mí láàrin ibi wọ́n ti ń sọ̀rọ̀ tí ń lè ìdájí mo lè rí sí ìfúnnilé sẹ́yìn torí bàbá tó bí mi èèmọ̀ bá ń dúdú ẹyọ kan báyìí lára wọn irun gbogbo ẹ̀rọ kan pé wọ́n ní gbogbo ẹ̀rọ kan báyìí o ìgbéra rọ kódà jẹmọ́ra gbogbo àpò àyẹ̀kọ̀ kẹ́lọ́nà àtọ́lọ́ ọ̀rọ̀ nẹ̀bí ìṣẹ̀wárí wà látòṣe àwọn ń gò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ Yorùbá náà wà wà bó ṣe wà bí wa dòní àti kárí ẹjọ́ ọ̀bánisọ ànàmọ́rì jẹmọ́ gbogbo ń wà sí mẹ́kí wà kí fúkí nítorí kéèsàn tàbí ní mùsùlùmù wọ́bí kápẹ̀ tàbí bá ní yíyàn tí ń bẹ láàrin wà ìfóní pọ̀ nítorí wípé ẹ̀sìn pé sọ́dọ̀ ọ̀tíyàn ẹ̀sìn ìdé bí ìgbà tí àjòjì gbanú gbó wọ́n wá nínú gbólọ ọba ìwé màlọ́gbàrùn aṣọ ti yàmọ̀ lọ́rùn bàtàkẹ́ ti sọnù kò rí bí láàrin àwọn èèyàn sí ìrètí rẹ̀ wọ́n sì gbà pé tí ń bọ̀ ìnà fẹ́ jọ gbogbo èèyàn ti fíìrẹ̀ kí ẹ̀wọ̀ òrírí nígbà tí ó lọ sí ẹ̀ pẹ̀lú bàtà kan wọn sọ ní pẹ̀lú ògbọ́ náà bàbá jọ kìíní bàtà kan lámàwọ̀ gbogbo ọmọ bẹ́ẹ̀ jọ bàtà kan ìní ọmọ wọ̀ wọ́n fẹ́ àìwá o ẹ̀ sí ìjọ afẹ́ sásọ̀ ẹ̀ bá lè bẹ́ lẹ́yìn wọ́n fẹ́ fún wòrán rẹ̀ pé ah kí ni ti ń bọ̀ yìí kò sí fíìrà lórí ẹ̀ gbogbo ẹ̀ tí máa ń fíìrà kìí sí Islam ìsìláàmù wá ń wò wọ́n lẹ́nu pípẹ́ à mo ti bóde ilé kọ́ yìí hmm. ibi mo ti bọ̀ lọ́nà níbi gbogbo eléyìí ti dé ara mi ìsìláàmù lọ́dọ̀ wa tú àwọn oúnṣòwò, àwọn míì tó tún padà wá lẹ́yìn ìgbà ti ń pẹ́ ti ń pẹ́ òun lọ́wọ́ àdí ká rí àwọn ará Africa wọ́n máa wá wọ́n máa wá tí a bá wá ń ta ní tí wọ́n bá wá dáfá ìfọ́ọ̀mù àwa sọ fún ọba pé ẹ ń gbà àwọn àlejò láwọ èṣù náà sì sọ̀rọ̀ fún Abbas wilmerdan tó fi gbà láwọn kọjáwú ṣèyítọ́n tó bá ti rí pé ipá pin òun yọ wà fóun lẹ́kùn tó ń sálọ ìlọ́pà àtàlẹ́ fi sọ wípé tí wọ́n bá ń pe èèyàn èṣù máa ń wọ wọ́n làwọn dùrọ̀ ọtún yóò sì máa yasú lọ. Fàyídà tún wípé tí a bá ti bẹ̀rẹ̀ kọ́ mà yọ́ padà wá kó lè máa fi di ẹni tí ń kírun sí mùsùlùmùsù kó lè gbẹ́mi rẹ̀ kú ó ní àwọn nǹkan mẹ́fẹ́ tó bá ti di wàhálà fún lọ́sàdé sọ́ọ̀tì rí tó ti rí fóun jẹ́ gàba ìyọ́ ti bẹ̀rẹ̀ pé kò sí nǹkan ní àfi tó ń gbé lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìsìlámù ń bọ̀ káàkiri ìlú kọ̀ọ̀kan ìsìlámù ń bọ̀ káàkiri ìlú kọ̀ọ̀kan káwá mú àpẹẹrẹ ọkàn ẹ̀yin kọ́kọ́ sí ìmáàmù lẹ́gbàá lákí súúrọ̀ mẹ́sàn ìlọ́ba tí ó bí lọ́dọ̀ àfáà rẹ̀ kọmọ túnmà rẹ̀ o súúrọ̀ kọ̀ọ̀kan wálà rẹ̀ wálà wálà ní àwọn ọ̀rọ̀ kíkẹ́ ní kí wọ́n ìgbò kíkẹ́ yọ́ kọ wálà ní wọ́n bá fi kọ mẹ́ta ẹ̀sẹ̀ tó ní oníjọ́ náà tí èdè lè lábí yóò rí bá mẹ́ta ẹ̀sẹ̀ yìí àpá àríwáyà ìlú ẹ̀tọ́ òtù wáyé ẹgbọ́ pọ̀lọpọ̀ ẹ̀fọ́ mẹ́ wà máa lọ jíṣẹ́ ọlọ́run ọlọ́run ni wọ́n jẹ́ ìṣùgbọ́n kan ṣoṣo ọlọ́run ni wọ́n bá mú ọmọ tí máa ẹ̀sùn ọlọ́run sí àkọ́kà ní sàǹbọ́ wọ́n sì kò mẹ́ta ẹ̀sàn lọ tí wọ́n ti wá dé wà láwọn bà dé pẹ̀lú àwọn olóògùn pa kí ní kọgbẹ́ ní kẹjẹ̀ lọ́gbà tí lọ́jọ́ gàgà olóòmọ̀ wọ́n wò fúra ọlọ́run bá kan ṣoṣo yóò ti ní kí máa fẹ́ ṣe yóò bá sẹ́rẹ̀ wọ́n nígbà míì èyí tó wọ̀ rẹ̀ bára mú nínú wá láhùn ó lè jẹ́ púrúwà lọ ó lè jẹ́ ti oúnjẹ àfẹ́jára ó lè jẹ́ ìdájá níbi àárín ibi tó wà náà nù lọ́nà ọba nà sí han pẹ̀lú àti ọlọ́run wọ́n bá máa nalẹ̀ lọ́nà òun tó lè lè yọ ṣùgbọ́n tán sínú ọba dẹ́dà níjọ́ náà lọ bí ìsìláàmù tí a ṣe bẹ̀rẹ̀ kìí sàtọ̀wọ́ o ọ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbìyànjú ẹ̀ ti rí in tí ìsìláàmù sílà káyẹ̀ wọ́n bá lọ ọbẹ̀ inú ẹ̀rọ náà lọ ọbẹ̀ kí ló sì fà á tó fi rí bẹ́ẹ̀ tó pé tú àwọn ni sẹ́mà àgbà pẹ̀lú máa lódìdí ní kankan ẹ̀kọ́ ẹ̀sìn kò tètè dọ́dọ̀ wa níjọ́ nígbàtí ẹ̀kí ó kàájì káàmà lọ mọ́ka wọ́n wà dágbére ẹkùn òun èsì wọn mo lè gbé látẹ̀dẹ́ o ògùn èèyàn lọ́fẹ́ lọ láti gbàdán ọgbọ́n o láti nǹkan mo ká lóko sí wọn lọ. àáfà tí wọn kọ mi ní kí wọn kọ mi ní kọ́ra àìlú pílẹ̀ ló máa ń gbàgbọ́ wọn. wọ́n wà nù ikọ̀ tí wọ́n rìn tẹ̀ lọ mọ́ka káyìn nínú Ìbàdàn wọ́n sì lọ pẹ̀lú bàbá bàbá wọn báwọn báwọn yìí nígbà tí a fẹ́ bóòbí lè tí a ń lọ sí hajj bàbá yẹn pé 140 ibi tí a fẹ́fẹ́ bá fẹ́ lọ ibẹ̀ náà ni orí wọn fẹ́ lọ wọ́n wá mú àfáàtì mi lọ àwọn ẹ̀dí ọmọ ọmọ wọ́n wà ń bí ọmọ ọdún mẹ́sàn-án nígbà wọn lọ wọ́n ti gbéra owó tí a ń níná yóò gbìyàn láti bí dé tí wọ́n jẹ́ kánò wọ́n wà lọ bá máàmù ìmáàmù iṣẹ́ alágbàṣe ti ń bẹ́ ń bì lójúmọ́ ó tẹ́lò wọ́n ká pẹ̀fẹ́ lọ máa wu ẹrù lọ́jà ó tó máa nǹkan o kápẹ́ kìí kalẹ̀ láti ọ̀dà táwọn bá fẹ́ gbalé kọ́ nínú owó tí mẹ́rọ sẹ́múlẹ̀ wọ́n gbalé wọ́n máa wà lọ ṣiṣẹ́ wọ́n máa fowó pamọ́ tó wọ́n bá ti apò ní ọ̀rọ̀ ọ̀húnra ìlú wo ló tó súnmọ́ rẹ̀ ẹ̀bàjẹ́ ọ̀dẹ̀ ni oṣù yìí nìsín òjò ọmọ àdààmú lọ́nà Oh. ní ìlú báyìí ló tún súnmọ́ iye báyìí ìsìnlẹ̀ ti ní rẹ́ǹtì bẹ̀ bóúnjẹ ti ní bẹ̀rẹ̀ kó tó di wípé ẹ mọ̀jú lẹ̀ bẹ̀ ẹ gbọ́dọ̀ ní tó báyìí lọ ẹ ti fi pamọ́ tẹ́lò mọ̀ ah, mẹ́rin náà ní bẹ̀rẹ̀ wà ah. wọ́n ẹjọ́ tó mọ̀ mẹ́jọ kẹtù máa lọ torí àwọn tí wọ́n pẹ̀ sí pé níbi kan adẹ́ wọ́n tó sún wájú tí kọ́dà wọ́n pàdé bàbá wa àgbà kàmàlù dín kọ́lọ̀mbà gbàgbọ́ wọn ah. àti bàbá apọ̀ kájí wọn jọ lọ́dún náà lọ àwọn lọ kí omi sọ̀rọ̀ àwọn lọ ájì wọn ti yànbẹ̀ wọ́n wá ní gbọ́tàwọn ń dé jẹ́jà tí ẹni jẹ́jà àwọn alára àpàǹkíra wọn pé àràfà tí a mọ̀sí ọ̀tọ̀ mọ́tálì ìjókòó mo bá jókòó ọdún kan n'igba jókòó aha ọdún kan kò sí ájítà jọmọ́ kọ́ wá jẹ́ gbogbo wa lẹ́gẹ̀ ládáwó fún wípé tí àbá ìbá ń rabọ̀ ẹwọ̀n ẹ̀sẹ̀ ìgbà lọ kápọ́wó ti ẹ̀mẹ́ tí wọ́n ìrà níjọ́ náà bóun ó ṣe kò rí náà kò kò òun làwà ń rí àwọn bàbá yìí bí ọ̀nà tí àbábẹ́ kàkùnrin tẹ́ bá débì ẹgbó òkè ibi ẹ̀ẹ́fàgbò ibi ẹ̀ẹ́rànmú àrí kò sí ṣùgbọ́n wọ́n mẹ́ta lógere jẹ́mọ́nà fàájá àlùbáríkà ló fàájá àlùbáríkà aláàmúdù ìlàrí àwọn bàbá mi bí ẹsẹ̀ máa ń iná ìlàṣẹ ìkọlẹ́nu díẹ̀díẹ̀ ọwá di wípé ètò pléǹdé ètò ọkọ̀ ojú omi dé ìlú wá ń jára wọn wọn mú tí àdé àrílé rakatia àǹkàǹkàǹkàǹ olóògbé ìwádé àbọ̀ tẹ́lẹ̀ nígbọ̀n ẹni tó fẹ́ ké wọ́n sọ fún bóra ní afẹ́ ah, ah, kéré ilẹ̀ sápà ó ọba dàgbà jù báyìí lọ wà ó ti pọ́ ọmọ tó tún dín ọdún méjì ní ogún ọdún ah, ẹjọ́ pọ́ ogún ọdún àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ bí ọ̀pọ̀ ẹjọ́ ọgbà di pápó lọ ẹjọ́ ọgbà ibi aṣọ lọ òun kọ ní tápà kúrò sí tápà àfọ́ rẹ̀ ní kẹ́lẹ́mù lórí Kíkí wò lè yí ọ, ọwọ́ akú bọ́lọ̀ ń bá ṣe kí ọ, ọ gbọ́yé dé tápà ọ, ọwọ́ ọlọ́wọ́ ajọ́ jẹ tó lé kéèdè, ọwọ́ akọ̀ tó lé jù bọ̀. Tí a mọ̀ sọ́nà àwọn ìfẹ́ lọ ṣe wà láàṣẹ yìí, yóò gbèrí àfá rẹ̀, fi ó di ọmọ kínú. 32 years. Ọlọ́run wa kẹ, ó sì fi ọdún mẹ́jọ kàkùrà ní. 40. 40. 40. 40. Lọ́bá sì gbé ẹwù. Nílẹ̀ ẹ̀dùn, á àfá lóhun bọ́ ọlọ́run fún ọ̀yà ìgbẹ́gbẹ́ ilẹ̀ padà ọgbà tó mẹ́ ọlọ́run sáàṣẹ́ ó fi ọdún méjì ti tẹ̀ sí tó sẹ́wọ̀n wọ́n wá ń bọ̀ mí padà gbogbo ọ̀rẹ́ wọ́n ti di níyàwó lójú ti kọ́lé ti kọ́lé ní gbọ́ngbọ́n ọkọ̀ fásùn. àwọn yìí ni wàhálà àwọn pọ̀ nígbọ́nà náà pé ìta lọ sí èdè sápàkọ ìbọ́ọ̀lù ló ti yàwó yẹn bí. àyẹ̀wò ẹjọ́ kù ẹ̀jẹ̀ àmọ̀ ìpínlẹ̀ ní àlè ìdí ẹjọ́ àwọn ìpínlẹ̀ ìwọ́ sẹ́dì ẹjọ́ àwọn ìpínlẹ̀ ìbọ́dá mú ìjà fún ọ̀dà pẹ̀lú abẹ̀rẹ̀ kí ó fà mú àlékún bá ta ṣáájú mú ọkọ̀ ọ̀gbẹ̀ wọn lọ́dà bá tó ń wọ́ sẹ́yìn sálẹ̀ ní jẹ́ bí ẹwọ́ àtọ́bẹ̀ bá tó ní wọ́n tẹ̀lé sáré ní jẹ́ bí. bọ́dámúre ìsìn ajẹ́bísí. bọ́dámúre ìsìn ajẹ́bísí. mímu tó ní wọ́n tẹ̀lé sáré ní jẹ́ mí. mímu tó ní wọ́n tẹ̀lé sáré ní jẹ́ mí. bí bí ìbísí mi. bí bí ìbísí mi. bísí mi. bísí mi. bọ́lá tuntun sálẹ̀ yóò ní àlékún tó ní wọ́n tẹ̀lé lókè ní jẹ́ a. àlékún tó ní wọ́n tẹ̀lé lókè ní jẹ́ a. bọ́dámúre ìlàmù adéálí. bọ́dámúre ìlàmù a. ankari mu tó a. bọ́dámúre mímu darí tó ní rúfà lókè ní jẹ́ ààrí ààrí ààmú dùdù aliamudu tí a pẹ́lú ọ̀bá ní ẹ̀fí sọ kíríkẹ́ríkẹ́ lókè àwọn èyí ní ẹ́ sí wàhálà kí a rọ ìbíta fẹ́ rọ sí ṣùgbọ́n tó tí ẹ́ dé jọ́nà lọ́hùn àwọn èèyàn ọmọ pé ikú àwọn ní ọkù lọ wọ́n bá fi hàn mọ́sálásí mọ́sálásí lẹ́mọ̀ kí ọkọ̀ àwọn ti rọ́lẹ̀ aláàrọ̀ máa lọ aláàrọ̀ máa bọ̀ wọ́n bá wá ọmọ bàbá òjì wọ́n fi ṣìyàwó fún ìdí ń pa àfá ìdí ń pẹ̀lẹ́ àkọlùkù ẹlẹ́ àwọn apínwọ̀ àwọn ọmọ tí ó ń kí lọ́dọ̀ yìí oúnjẹ náà ni wọ́n tí wọ́n ò ní ibùgbó ibùgbó ibùgbó tí ó máa yàtọ̀ wọ́n ní ẹni ní bí ó bá dé tẹ́bì àti bá dé àwọn tàbí wọ́n bí ó bá dé sẹ́bì wọ́n pẹ̀ díẹ̀ àwọn tẹ́lẹ̀gbà ní ọmọ sọ fáwọn ọ̀rẹ́ wọn pé nílé kéwọ́ ṣe bá lọ́wà sáájẹ́ bá ọmọ ti rọwọ́ ní ọmọ ẹgbẹ́ bí tó dé yàtí kókò púpọ̀ kò sí fún aláàrẹ̀ lẹ́jọ́ ẹgbẹ́ wọn inú ẹ̀rọ láàrẹ̀ ti máa ṣe gẹ́ẹ̀sì wọ́n nígbò dé láti kùwà ní ọ̀yà kọpagbò

ẹ̀ta ogójì kóngò bèèrè kàyàrá ìsì náà kan gbọ́nù ọ̀jọ̀mọ́ ní ọba tìmítì àti mọ́ mọ̀ lámà náà. ni. ìyàwó wọn tajá tàbí. wọn tajá fún ọ. sọ kórí bẹ́ẹ̀. wá ni lọ́ba wá di ká máa sọ àdúgbò. bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ní àtẹ̀bí parí. ìmọ̀ ní èdè pò ń lọ̀gá nígbè mi gan fẹ́ bára dájí níbi àkáyè ní ṣe kéré tí mọ́jọ́ ọmọ yìí èdè lè mi gbọ́gà fún o torí inú àdíṣì àwọn ìṣà ó tọ́lá ní jẹ́ bá ń pè wọ́n tí wọ́n jẹ́ àṣáwù tó tó jẹ́ alẹ́ kalẹ̀ ẹgbẹ́ àṣáwù tàbí àṣáwù fọ́múlà àdìṣàrí fọ́pọ̀ òlé papọ̀ ilẹ̀kùn títí bá títì tàlẹ́ yóò ti wọ́n ní ebi èwọ́nú Àwàmbò. Jẹ̀máà lórí bá ṣe ń ṣe àwọn bàbá yẹ wọ́n rí ògúgú tó gbọ́dọ̀ wọ́n jọ rẹ̀ lọ́wọ́ wọ́n ti kéré tó wọ́n wára dàbí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ní orí ẹ̀rí rẹ̀ tí wọ́n ọmọ ṣùgbọ́n

gbogbo ìtúnkàtúnà nílẹ́jọ́ náà nítorí pé wọ́n gbọ́ yí tẹ̀síìrù wọn ni ó tu bí tí wọ́n bá nù pàdé lọ wípé wá àrídúlà òun mẹ́sàkọ́ tún ní kú wà gbogbo tẹ́yìn náà bá ní lẹ́yìn agbára tí ó gbóyé nù wọ́n wá lè mọ̀ wípé ìtọ́lọ̀ ò ní gbà ilà àwọn ní ìmọ́ra wọ́n sì mọ bọ́lọ̀ ń forí gba àti ọ̀dà ẹnìkan mọ̀ fọ́lẹ̀ sí àwàgbà ìwọ́sùn mòdúró ní ìṣẹ́ sórí orí gbà sí Ah. Ó ní inú wà láì tí ìbá ti sẹ́lí mọ́tọ́jẹ́ yóò mi tọ́jọ́ mi éké. Tó rí nínú àjẹ́ náà. Ọ̀gá mọ̀mọ̀ ìyá ń bàtà ti wá sí ni pé tẹ́yìn ọ̀bá lè mú ààrẹ mara tí ó lòògùn yóò wọ̀ ìjẹ́ láì ṣe ìṣirò jẹ́. Ó ní sọ́ọ̀rọ̀ mọ́jẹ́ mo wà lórí ọjọ́ ìsáàkì ní ìbọn púpẹ̀ bóyá ìyà kò gbé fẹ́rùn ẹgbọ́n kankan ń bọ̀ wá tó bí ọ̀sẹ̀ méjì bọ̀ pàdé agbó alájíyá àwọn lòun ọmọ òun kékèké lànú wọ́n ṣe gbogbo ẹbá ń gbá gbogbo gbòòrò ń lò sára fi yá o òun ti gbòòrò yẹ lẹ́yìn pé ọlọ́rin náà kí wọ́n bá ní àwọn ọjà àwọn nù wọ́n gbà lágbàtà wọ́n ṣe tọ́jẹ́ pé kò sí tuntun méjì á sílẹ̀ tí wò sí wọ́n wọ́n fẹ́ ṣe nígbà tí ń ka àdíṣì Ah, ẹni tó bá fẹ́ kú sí òní ikú tí ó yọ́ máa lọ fún ìdá máa ń ìsánù ìkọ́dà ní àmìlù ìlàmí ìtàláàdì sọ́dákọ̀ tí ń yarí yà tí òláwọ̀ kí ó ṣùgbọ́n jò ní kí òwú bá wà sọ́dákọ̀ yà wọ́n fi sọ́dákọ̀ wọ́n lọ fi tì sọ́dọ̀ yarí yà ah, tí ó fẹ́ kú tó ó tó kankan wọ́n sí mú dọ́fà mú dọ́fà ilé wọ́n tó fi wákàtí wọ́n tó fi wákàtí wọ́n fi wákàtí pé ládásàárá ó dọ̀dọ̀ lọ́hun ládásàárá ó dọ̀dọ̀ lọ́hun ẹ̀rọ lówó òfin fọ́ lówó ẹ̀rọ lọ́lá òfin fọ́ lọ́lá àfàlmàlà nílẹ̀ fún ní sàárá ládàáṣà ara ó dọ́dọ́ lọ́hún ìyàwó tí wọ́n fà bá fà nù màjánà. jùmọ́ra tí wọ́n bá náà dà àwọn bàbá mi níjọ́ náà lọ́hùn wọ́n rí pé àìdọ́bàlẹ̀ wọ́n wá fa àwọn èèyàn pẹ̀lú wàhálà àti wáàtì títítítí tán ọmọ tí ó ní àbá ni wọ́n wá dá wọn padà sí ìkọ́lẹ̀ láti káfí àyà nínú àádà àti ń bọ́m̀dé léyàn lápapọ̀ mọ̀kànfẹ́ mú ìrọ̀ alápẹ̀rẹ̀ bí i ti wá fà wọn orí bẹ́ẹ̀ làwà wá wà tẹ́rì ti dé ibi àti wá ní pọ́blẹ́mù wàláì ìsìláàmù wa ẹ̀sìn tó pé bẹ̀ kí ló fà á tí òdodo ìsìláàmù lójú ẹ̀yìn àgbàlagbà kì í sẹ́sẹ̀ tọ̀tọ̀ èyí tọ́fà ni pé bàbá wa àgbà bàbá zúgbì lórí ọlọ́run dákun ọlọ́run jọ ọlọ́run bá ní gbàgbọ́ wọn ọlọ́run dákun bá ní gbàgbọ́ wọn bá ní ṣe fún ìsinmi fún wọn tàbí wọn wọn wọn kú àmà ilé kí wọn jáde lọ́dọ̀ kan fún wa mọ́má ìṣù wọn ní òdúgbò ọdọ lọ́wọ́ níbi tá a pín in dé. ṣáwá ọmọ mi nígbà tí ń kó àwa náà lọ wọn kó adé kílò ìyí tí a tún fi gbẹ̀yàn láti tí odò kan bọ́kẹ̀lì kò sí nígbà náà ó wà láti kò o gbogbo ẹ̀rọ ń bá wá sàánú tó bá lè ti etí odò yìí dé etí kejì tó fi ákọjá rẹ̀ tó ní tí a tún ṣe ń bẹ̀ tó bá mú kọ́ wá sọ fẹ́ lè sùn lúlù kí ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n dojúkọ̀ ẹ̀kan náà àfáwà ń jọkan wọ́n wọ́n sọ fún fí ara ọlọ́run kẹ́ẹ̀yìn ẹ̀rí dáadáa èyí tẹ́ lọ kílẹ̀ lágbàwá ẹ̀yí lẹ kí ó tó sírẹ́tì lójú ẹ̀ṣẹ́ nítorí wípé à ń já mọ́ra ẹni lọ ìgbìyànjú ní ìlọ́run ó ní nǹkan yẹn ti rù ṣùgbọ́n àdúrà tán bàbá yẹn ń ṣe ń tòótọ́ tẹ̀mítẹ̀mí àwọn ìjàdà àpẹẹrẹ àkọ́kọ́ òní pé wọ́n fàwọn ìyàdí kọlẹ̀ àwa ibi tí ó ṣíra ti wá dé àmọ́ wá gbé tọ́ lọ sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ ní òjò ẹ̀sìn gangan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ padà àwa làwa fẹ́ àwa làwa rí nǹkan bàbá wò nígbà tí ó wà bọ́ sọ́wọ́ ẹ̀jẹ̀ ọ̀bọ̀ sí ọwọ́ bọ́ sọ́wọ́ àwọn ọ̀dọ́ ahán ọwọ́ àtúnṣe lọ. náà báyọ̀ ẹ̀rọ ti dìde

ẹjọ́ ìlúfẹ́lẹ̀ ìwé ìfẹ́ ọdún mú ọ̀bá bọ́bà tí ó ti á kí o mọ́sálásí tí ìgbà ń kí àmọ́ nǹkan ah. ó ní ẹ̀fàdọ́ àwọn bẹ́ẹ̀rù lẹ́nì bóò ní sí yí bá hmm. yóò dìjà yóò dìjà yóò dìjà wọ́n náà fà kú mọ́sálásí wọ́n náà kú àwọn tí tí wí nǹkan yóò abẹ́ ìtọ́ ló ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bí mo ti fẹ́ kàbá sí àyè tó lè kàbẹ́ àbọ́ ti kírun lẹ́yìn nìkan tó ti kú tí ó kàbẹ́ àbọ́ ọmọ nìkan tí ó kàbẹ́ ó ṣe muslim ẹni tí ó kàbẹ́ tí ó mẹ́ tí ó kọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà àti ẹ̀ tó jẹ́ pé tí wọ́n gbẹ́dàdẹ́lẹ́ lórúnà àbí tèwo ìlàfíìsọ wípé tí ànà tó ní dúó ẹni ọba fẹ́ ṣàṣeyọrí kọ́lọ̀ dúó lẹ́yìn àná òun ni ó ju mi ò ní ni ó di àmọ́ pé áà béèyàn bá fẹ́ rí ìgbìmọ̀ ọlọ́run àà ṣe bí sẹ́ẹ̀pù èyí agbọ́dọ̀ ṣe sẹ́ẹ̀pù ni tèyọ́ta ogun sẹ́ẹ̀pù tó kéré tí a dá sẹ́ẹ̀pù pọ́nlọ́wà sẹ́ẹ̀pù ní méje ń kú ìwọ ló sọ fún sẹ́ẹ̀pù wá gbà láti mọ́ kú ò lọ orí ẹ̀yọ́gùn ẹ̀dínbọ̀ orí ẹ̀yọ́gùn ilé ń kálukú fi rókè èdè ní ẹkùn wọ́n sálẹ̀ padà títẹ́ẹ̀tì bá lè kára rẹ̀ kú níjọ wà ẹn tí ń bẹ sálẹ̀ kò lè dókè mà ẹn tí ń bẹ ní òkè kò lọ sálẹ̀ láti pé bàbá rẹ̀ kú bí. wọ́n ní ẹsẹ̀ fún àgbẹ̀rẹ̀ fún wa wọ́n ní àyè sọ wípé àwọn bàbá àti a wọ́n gòkè odò sálá wọ́n ti gòkè odò sálá

rọ̀bí ọlọ́wọ́ tàbí ọ̀rọ̀ ó ní ọkùnrin kan sọ́jọ́ kan ó ní àrọ̀sọ́lọ́lọ́ ìdáàlà kí àhàjùnà àkọ́hù áwùsọ̀ ní kọ̀hù ayé ní hànílá kọ́lẹ̀lá kí ẹni tó bá pàdé ọ̀rẹ́ rẹ̀ àbí ọmọ ìyá rẹ̀ kan tó fẹ́ kí tí kọ́ tẹríba fún ìnìṣẹ́ náà lọ́rọ̀ kí òkú ìdínà ti wà lóòrùn ìrùkú títẹ̀ ni kí èyàn òṣèré báyìí náà títẹ̀ ni kí àwọn mọ́tò tó bẹ̀ títẹ̀ ni kí èyàn òfúrú báyìí náà títẹ̀ ni ayé ní hàní ìlà sí olè tẹ̀ fún àdébí nílà ọgbọ̀n sọ fún ọ̀dà ṣé kọ́ fàmọ́ra fàyẹ̀kẹ̀ sí wọn ìkọ̀ bínú kọ́ kọ̀ọ̀kọ̀ra kó kí ìfẹ́ àdébí nílà yá kúrú bí yẹ́ni wọ́n sọ fíhù ṣé kó àlẹ́bí ní náà sallallahu alaihi wasallam hadithi arínú àwọn mímọ̀ tí a ní ìfẹsẹ̀múlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti a sọ wọn ọ̀wọ́ 20% àwọn tí ó rọ̀ afárí àwọn ni a pọ̀ jù fine àwọn arí ẹ̀rí mi alẹ́bùn sallallahu alaihi wasallam nínú àdíjì jáde òun lọ ó tíráàmù lọ ó dé yóò fún láì fáwọn ẹbí àdínà wọ̀ sílẹ̀ làwùsọ hàlì báṣẹ̀rí ẹ̀rẹ́sọ̀ báṣẹ̀rí làmọ́tò ìmọ̀ràn àti àdúgbò lè lóde ha kápọ́ tọ́kẹ́lì kó fún balẹ̀ lẹ́nì kan ìyàwó nígbà ní kó fún balẹ̀ fọkọ rẹ̀. nínú ẹ̀sìn gbogbo ń bára wọn lò bẹ́ẹ̀ àwọn onímọ̀ àwọn kò sí méjì àádátú wàtàkọ̀ọ̀lìdù wà àárọ̀ fún àkọ́rọ̀ alì islam àwọn ọ̀nà títí kan bẹ àwọn èèyàn ṣe láì tí ìmọ̀ ìsìláàmù tí wọn ṣúgbà ìsìláàmù dé ìsìláàmù kan ọmọ àkẹ́ báyìí kí ó rọ̀ kan ọ̀rọ̀ kápọ̀ báyìí gbogbo wá ti olé kankan náà lọ wọ́n ní bùlá lọ wọ́n náà lọ sẹ́tramọ̀sì táìlá lọ rí ìpàdé wọ́n náà lọ pàdé aṣíwájú wọ́n ní ta ní jẹ́bẹ̀ wọ́n ní pẹ́sẹ̀ntì wa àwọn adébẹ̀ wọ́n ní mo kí gbogbo yín lẹ́gbẹ́ o ẹkú oríire ẹkú gbàlejò mi o sọ̀rọ̀ wà kí ni ọwá bóbi wọn bàbá mẹ́mbẹ̀ wọn bàbá mẹ́mbẹ̀ wọn àgbọ́n wọn mẹ́mbẹ̀ ni a máa mọ̀ pé ibi ni wọ́n máa darí dé ọ̀tá ẹ̀rẹ̀ kí lẹ̀ ní wa nígbàtí abraman àti abdullahi àti muwai ṣíṣọ́ àti ruwai yíṣọ́ tí wọ́n lọ sí ọ̀ibá wọ́n wá ń bọ̀ padà wọ́n lọ rí sa tábùtọ̀ jálẹ̀ nígbà wọ́n ìrìnrìn sí ìrìnṣọ́ wọ́n pa abdullahi abdullahi ìṣẹ́rẹ́ ọmọ ìrìnwọ́n bá ti abraman ni kò wáyíṣọ́ muhayyíṣọ́ bàbá bàbá wọn lọ́pa wọ́pọ̀ ọmọ ń kùn ẹjọ́jẹ́ síra wọn nígbà wọn ó délé padà ẹni ọkọ̀ bọ́wọ́dún ní abraman wà húwà àtìgọ́rùn olùsìkèrè nínú wọn ó bẹ́ẹ̀ máa sọ tó fẹ́lẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ torí pẹ̀gbọ́n ti ẹni ọmọ ẹ̀rọ wa àríwá ni kẹ́bìrì kẹ́bìrì ṣe sòrò jágbàlagbà ní oyún ọkọ̀ sọ̀rọ̀ nínú ìwáyà ni nínú abraman ọ̀rọ̀ lẹ̀ fún ẹlẹ́rìí lọ bí nǹkan ṣe ń rí tẹ́lẹ̀ ìjọ náà nù ìsìláàmù ọ̀sẹ̀ yẹn. bákan náà ìwúrí fún ọmọbìnrin tó bá gbọ́ràn wọ́n ẹgbẹ́ táwa ń pè ní Yorùbá orí ìlògbà ọmọbìnrin ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló ní ẹ̀ títọ́ ọmọ ìkòrí sílẹ̀ rẹ̀ nígbà kọwàá lọ lẹ́kọ́ tó bá bí máa pọ̀ bí mẹ́ wọ́n wà ní ìyá náà wà á ṣe ń jẹ

wọ́n láti èmi ọ̀dẹ́ fùfú mi ìran nǹkan mi àtẹ̀bà tí wọ́n bá ọ̀dẹ̀ mú tí ń làbẹ̀rẹ̀ jíjẹ níjọ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́nra wọ̀nrin ẹ̀rí wípé ọ́tako nature gan ẹ̀yọ̀ rẹ̀ rọ́sàbù wà fẹ́ṣàlì ọ̀padà inú ẹni báyìí inú ní ẹ̀gbọ́n ìyá ìyàwó rẹ̀ ọwọ́ ni à ah. ẹ̀rọ tó ti dákọ̀ gan kọ̀dákọ̀ sí ṣe kọ̀dákọ̀ bíbọ̀ ẹgbú àtẹwà níbi ìṣúná máa ń ọba lọ kó sínú búùtù àwọn ìjìnlẹ̀ tí a máa wọ̀ sáìtì bó ti bọ́ sínú ni ní fọ́mọ́lẹ̀ àdàbí ọ̀dá pé igbó àdàbí ọ̀dá pé igbó ẹ̀dá gbogbo ẹni tí bá ń wò èrò àlọ́ wọ́n pè tí wọ́n tó fi ń ṣe tí ń ṣe àwọn ìwọ́nì eléyìí ti gba wèrè mọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo fẹ́ kọ́rọ̀ ìwò kíra ni ṣe rí ọ̀rọ̀ pa pé kí ìwò kìí síbí jẹun ta ló tọ̀ ní oṣù gídíà ó dẹ̀ ti jọmọ náà ó ní àwọn àlàyé inú ẹjọ́ tí wọ́n bá jọmọ ẹ̀dẹ́ tó bá fi síbí mú gàrí ní ọ̀sán pé yọ́dọ̀ máa náwó lẹ́wọ́rẹ́ ìjọba bàdàn tó kì sí bí mú gàrí kò lè jọ máa ná ọmọ òṣogbo kì sí mú gàrí kò lè jọ máa ná ọmọ àkíọ́ nítàǹkà ọgbẹ̀ báàkì tí àbẹ́ ìjọba ìjẹ̀bú tọ́bẹ̀ kì sí bí mú gàrí ọdọ̀ máa ná àbẹ̀wọ́ náà ìgbé gbogbo bàtíwà ìdíjìdí jẹ́ tó ṣe dídí àyọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dà mọ̀ kí wọ́n wá pí ẹnìkan pé kọ́ wá gbọ́ọ̀rọ̀ وأتوب إليك هذا وصلى الله وسلم على محمد وصحبه وسلم على سيدنا محمد وصلى الله عليه وسلم ورحمة الله